hello my correct people. i don't show hmm. no be small I abeg making a suffer carry una joko make una sit down watch this video When i carry come this one a real true story What did they happen What did wunmi they do is unspeakable my people. wunmi when they come out that day they <clears throat> gonna dey say ah, i go speak to those people. i go speak to this one eh make come dey beg eh wetin be that guy name come pretend say no know wetin dey happen we may not know di time when, among all of them, there they come all the talk when she dey talk plan wey they dey plan they come leak out the audio They come leak out so my correct people, i just bring a come on una listing to the latest gist of which is the plan wey they dey plan eh be this one beg. Oh yeah, oh. Tọ́lání say is none of my business. Ṣàbí lẹ́yìn lẹ́yìn ìgbà tó ti drop call. It was Wumi's part I'm talking about, please. Thank you very much. Let us let us uh, uh, use our energy squarely to where the matters. The, got anybody tó bá where anybody goes sọ kò kàn But for Wumi to say that with or without the father, and I ask my question, are you sending message? to, to the Oba. If you are saying with or without the father, because the Liam that we know that you are claiming that you said is Mubad, Mubad is no more. So the line, the sentence that says with or without the father, who are you trying to refer to there? Are you trying to pass message to the Oba? Because from a reliable source, we are hearing that They are making move from the palace to collect the boy. Una dey Share the video, guys. And we, what we are saying now is that Liam, the only right Liam has now, the, the only right, Liam deserve, have the right to live and have the right to know his biological father. Yes. If you think, now, Wumi, my baby, if you think that the will that you have doctored tó ti kọ sí tó ti fi orúkọ Liam ẹ ti fi orúkọ Liam ẹ ti perfect will yẹn To wá ń sọ pé òun tó wá ń tó ń try láti claim pé right ti right nǹkan tó belong ti ti Liam nìyẹn pé kò sẹ́ni tó máa claim ẹ̀ kò sí kò wó mo tún gbọ́ mi léèní gbọ́ mi lọ́sàn-án yìí if and only if Liam is for Mohbad then nobody will tamper with those things. But if it is not that boy doesn't belong to Mubad. So Share the video. Ẹ̀kún àti òṣè ló máa máa gba kalẹ̀ títí dọjọ́ ayé ẹ̀. Share the video guys. Ẹ̀kún àti òṣè ló máa máa bá ẹ gbé ló máa máa bá ẹ sùn ló máa máa bá ẹ jí. Tó bá ti jẹ́ wípé Liam yẹn òun ṣí ọmọ tí ò bá ti ń ṣí ọmọ Mohbad tó bá jọ ọmọ Mohbad ní sáà máa wà ní. ọ̀gọ̀rẹ́ bíbò. ayọ̀ ìdùnnú ayọ̀ oríire ìgbéga ojú rere ọlọ́run ojú rere ènìyàn a máa bá ẹ títí dọjọ́ alẹ́ ṣùgbọ́n o tó bá ti jẹ́ pé kìí ṣe Mohbad. bọ́sẹ̀. Yeah, be there and moderate, please. All right, thank you, sir. Sorry, I was supposed to say, Sherry, away young man, me I came for n fura. Sherry gist lover wèrè tó support one sẹ́yìn. Wọ́n ti sọ nígbà kan rí tẹ́lẹ̀ All wọ́n bá kan ó fún ọmọ kan lóyún ọmọ twenty kìíní years but ọ̀rọ̀ yẹn ló ń ṣẹlẹ̀ ń sìn yìí o òun ló ṣẹlẹ̀ tá a fura sí. ẹ̀jẹ̀ ló lọ tí ó bá jẹ́ pé ọba gomu látijọ́ tí wọ́n ti bírèkì news yìí ni palace ti di wà silent. bẹ́ẹ̀ni ọba gun ò rí pátí lọ. so kí ló dé tí ọba tó bá fẹ́ ṣe dáadáa kó bá wa yanjú ọ̀rọ̀ kó gba ọmọ lọ́wọ́ ẹ̀. ẹ jẹ́ àfura o because according to what Wunmi said while she was talking to Abu Abel, she said she doesn't know Sam Larry, she doesn't send them message, all this message, one deliver Lori, TikTok, one message. So you, you are not sending them message. So how come they have your contact and they are communicating with you and you don't know them? Wunmi, Opa, Pepe, Ro ọlọ́run jẹ́ ògbọ́nú ẹ̀ irọ́ ẹni tó bá ti ń tajà tẹ́lẹ̀ tó ti ń mu cocaine náà tẹ́lẹ̀ ó máa parọ́ náà ló dẹ̀ máa jalè náà ọ̀rọ̀ lè tó jà náà nìyẹn tó ní kí lọ́ọ̀yà wa tẹ́lẹ̀ ọmọ wọ̀lú bá tẹ́lẹ̀ fi tán prince ọmọ kékeré ààrẹ at twenty four tó bá wá pé fifteen years báwo ni ilé ayé ẹ̀ ṣe fẹ́ rí. ẹ jọ I don't understand sorry let me talk please uh, Ajike ẹ má bínú I don't understand àárọ̀ yìí náà ló sọ pé orúkọ tí wọ́n kọ sọ wá sì má débẹ̀ yẹn náà wọ́n ní Mohbad ti mọ̀ pọ́kùnrin lòún fẹ́ bí ló ṣe kọ Liam sọ́wọ́ nǹkan tó dẹ̀ sọ tẹ́lẹ̀ wọ́n ní ìgbà tó bí Liam ló kọ Liam sọ́wọ́ wọ́n wá ń ba ayé ẹ̀ jẹ́ ojú. fídíò kan rà nígbà tí Mohbad lọ ṣe tàtú yẹn oró ṣoṣo ẹ̀ live mo wò ó fídíò yẹn rà nígbà tó ṣe tàtú yẹn. wọ́n ba ayé ẹ̀ jẹ́ ojú kò sí nìkan wọ́n ba ayé ẹ̀ jẹ́ àwọn tó ń sọ iṣẹ́ máa tẹ̀lé ẹ̀ kóòtù tó bá ń lọ wọ́n sọ ẹ́ di máa jó lọ mò ń wẹ̀yìn rẹ̀ wọ́n kọ́ wọ́n lùlù ọ̀tẹ̀ fún ẹ̀ owó iṣẹ́ lẹ́yìn oṣù burúkú lórí íńtánẹ́ẹ̀tì kiri dna ti wá nǹkan tó yẹ pé wọ́n máa máa bẹ̀ẹ́ fún ó tún wá mú rọ ó parọ́ mọ́ bàbá yẹn torí bàbá yẹn ti dìbọn kìrọ̀ yẹn bàbá yẹn ní pé o pé òun o dẹ̀ sọ pé o pé bàbá ṣèbí wọ́n sọ pé ẹ bàbá ló sọ pé dna bàbá sọ lórí public pé dna bàbá náà dẹ̀ ti sọ fún ẹ pé tó bá fẹ́ ṣe ẹni tì kó lọ bá lọ́ọ̀yà àwọn ṣé tiwọn náà ti gbọ́rọ̀ lọ́ọ̀yà àdè kí ló ti wò lọ́ọ́ bá lọ́ọ̀yà ọ̀tọ́rọ̀ àwọn olórí burúkú ẹgbẹ́ àwọn ìṣẹ̀lẹ̀ ìyàmọ́ nìtẹ́jọ́ ń jókòó fẹ́ ṣe ìbùkù kiri wọ́n sọ ṣe ọ̀rọ̀ láàárọ̀ kò sí wàhálà ẹ tó bá fẹ́ sọ̀rọ̀ kò sọ̀rọ̀ thank you please ẹ má jẹ́ ká interject anybody thank you àǹtí bọ́sẹ̀ nǹkan tẹ́ ẹ sọ tán sí mo kò fẹ́ sáré sọ̀rọ̀ kékeré sí pé ìgbà tí Mohbad. Niggas wey come for street sef wey dey student. Bẹ́sì fi wọ́n tọ̀ bí àdó bí àpọ̀sà mo, a máa gbé ṣépè o. decent normally. All decent normally. I was standing. What the what the fuck would I touch me bad or let anyone touch me bad? Mickey, hold on. All that butter. Oh my god, man, Joe, Joe, get inside. Pinky, ṣe ti gbọ́ ọ̀rọ̀ Obviously, he's not in his right state of mind. Yeah. This this is exactly what they want to do to me. Lẹ́ṣẹ̀ rí bullying Yeah, pọ̀ nǹkan tó sọ fún ọkọ ẹ̀ ló fẹ́ máa padà sọ fún obviously he's not in the right state of mind and that guy ti lọ update ẹ̀ síta pé i am not mad o this is what ṣe ti pé bàbá yẹn kọ síta tẹ bá gbé sẹ́yìn díẹ̀ this is ẹgbẹ́ ẹgbẹ́ comment yẹn sẹ́yìn díẹ̀ ní tí bàbá yẹn ti kọ síta pé nǹkan kan ò ṣe òun o. So, so that people will believe that the guy um, um, at the hospital for a fist stand, wọ́n máa làkọmọ lórí, wọ́n máa gbọ̀n, wọ́n fẹ́ jà ní Ìgbà tó ń ṣe gbogbo kí nílẹ̀ fún bọ̀bọ̀. Be on that particular day. Yes, so if you are now saying who doubled in, is is nothing. Whatever happened to Mohbad happened between Mohbad and his friend. And the and the end result of whatsoever happened to Mohbad happened at Mohbad's house at the venue. The person Mohbad had a one-on-one um, issue with physical fight or whatsoever with is not the staff of Big Cubana. It's not the security there. It is someone from Mohbad's camp. You understand? So me, I, always want us to understand so that we won't apply too much sentiment. But it is still wrong for him not to have at least show some compassion and why why I said Kugana should be investigated because it was part, they were together. He was the one who invited him to Ikorodu show, show, right? Hmm. Okay, let me just assumption. What if this guy might have been poisoned? Because definitely he must have drunk or eaten them. And that one thing that I just noticed. Sorry, Mama, Mama, no vex. That is why we have to wait for the autopsy. Note, if it, was, if it was a liquid poison, the questions of, you know, if it was a liquid, alcohol, whatsoever, poison, you understand, the question will be asked. They will have seen everything from the um, whatsoever result, like, okay, ah, this is like a liquid, um, alcohol stuff, no, this is food. They were part of those who actually saw him last. They invited him to the show, and they mm. heard the news that the guy died. died. People were mute. It, it took them days later before you see them posting anything on their wall. days the law, later. The law, the law can't go for them based on that. That one is an emotional thing. which the doesn't care. No, yeah, yeah, yeah. But it no, was, I, mean, I, I, I, was talking about that, uh, okay, uh, that fact that they were together. No, okay. no, but I'm not, I'm not saying this as a normal, but that, that, that part of um, that they should be investigated because he was with them. Mm-hmm. This one is hours. That's seventy-two hours. So those are the Everybody has actually said some of it. Did you have? Did you? Do you see the list of the people who the twenty-six people? Can I say something, please? Go ahead. Go on. Okay, please. I want to say something by, um, I want to go by, okay, according to what Prime said. You know, you said something now, Kunibaji. You said, oh, if um, um, the law doesn't work like that, da, da, da, da, da, da, like he left before whatever happened happened. But um, can I bet disagree on that? I'm going to go. Uh, I want to learn. I would love to learn. okay. I'm going to go with what Prime said. Prime said, and I quote, that we had a fight. He punched the, uh, the window. I did not punch back. I went to Kubana chief priest. Okay? That means the whole thing started while he was there in the arena, in where he was supposed to be um, um, um singing. So the whole thing started there. So for me, why did Kubana not um, come back? Because um, like according to what Prime Boy said, he said he just sat down and sat down, and they realized oh everybody had gone. So my take is this. The whole thing started from there. From the okay, house. started from the venue. From the house. At the end of the day, questions are still going to be asked. In as much as that fight at the venue was not between Obi Kubana and eh, Kubana chief priest or any of his staff. That is where the problem comes from because whoever Mubad had fought that night was also someone from his camp. Not someone outside his camp. Shoot. And and another thing is this: questions that has, that can still be asked in the court is a lawyer is going to ask. Let's say they put uh, chief priest on witness box in witness box rather. They will ask him, "What are the preparations you always make for an artist anytime you invite them for a show?" He will reply them, "We get them um, a travel jeep." Depending on them, we can get them too. In the bridal jeep comes a security assigned to the artist and the driver. Was this on ground on that fateful day? Yes. Dimensions. My correct people, things they happen. Oh. Hmm. No be small thing. Thank God say Baba Mohbad lis ten to them make dem take go Brekete thank god say things This wunmi i have never never trusted wunmi god knows it me trust wunmi for where now? i never want day trust wunmi i know say wunmi a very very bad person small girl twenty-two years yeah twenty-two years see what e dey do sha This, thing dey surprise me Oh but i tell una say i know they shock the thing They shock me hmm. They dey shock me well well so my people abeg help me subscribe help me share this video Don't forget to share and god will bless you Now make now leave una own comment it to wait you now. watch almighty god na will bless you now. thank you we must get eh, ah we must get to we must get the <laughs> everything done